bisimilahi walhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah akíyè yìí olùgbà wa nílé káàbọ̀ sórí àkọ́tún ètò alilmu nurun ètò tí à ń gbọ́ tó ń dé sétí gbọ́ wa lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí a ti ṣe mú wa lánàá àdúpẹ́ fọlọ́run tó fún wa láǹfààní láti tún wa lónìí ètò náà àjọ tí a pè ní markasul kọlibu selim tí wọ́n kalẹ̀ sí àmùdá jọǹkú ní ìbàdàn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà abu sumayya murtada alim òun ni orúkọ tèmi wọ́n ti bá wa sọ̀rọ̀ lánàá lórí àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àwẹ̀ ní gbígbà wọ́n ṣàlàyé fún wa àsìkò tó yẹ ká jẹ sàárì ìgbà tó yẹ ká ṣínú sí àdìgáàrú wo ló fẹsẹ̀ rinlẹ̀ tọ́lọ́run bá fẹ́ ká máa ṣe nígbà tí a bá ṣínú kódà wọ́n sọ dórí ntànàbí wa tó jẹ́ àwòkọ́ṣe fún wa tí fi máa ṣínú àwọn eléyìí ni àwọn ẹ̀kọ́ tí wọ́n ti tì síwájú fún wa fún àǹfààní àwa tí Ah, àbábá wa lọ lónìí pẹ̀lú àánú ọlọ́run ìmáàmù wa Suleiman Hamza wọ́n tún ti wà níkàlẹ̀ á tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá yẹn náà lórí ọ̀rọ̀ pé kí ni tó tún kù nínú àwọn ẹ̀kọ́ tá a fi ń gba ààwẹ̀ Ramadan bọ́lọ́mbá ní wà àwọn ìbéèrè bíi méjì bíi mẹ́ta tó wà nílẹ̀ á fà àǹfààní lẹ̀ ká béèrè ẹ̀ káyàn ara lé kẹ́ẹ̀tún lè jàǹfààní à ustaz bismillah. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور فأما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون والله الحمد لله الله باتي وتفواني أنفاني لا تنتهي ما شيء ميدي أسكوي أنبوى محمد صلى الله عليه وسلم ó ní man asbaha mu'afa fi jasadi aminan fi sirbihi inda wuqutu yawmi fakaanama hizat lahu dunya bi hadhafiriha sallallahu alayhi wa sallam anábìlẹ̀ ntí ọlọ́run bá fún ní àlàáfíà bákan náà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fún ní ìfọkànbalẹ̀ níbi tí ó ń forí pamọ́ sí tí à ń pè ní ilé bóyá tara wa ni àbí tí àti ẹ̀ ń yá lò anábìnrin bákan náà tó tún wá ní jíjẹ mímu rẹ̀ gbogbo oore lọ́lọ́run ti ṣe fún láyé o ọlọ́run àdúpẹ́ oore rẹ o ọ̀gá oore tó ṣe fún wa náà ni pé o ṣe wá lẹ́lẹ́sìn Islam o tún wá fi oṣù Ramadan o tún fi kẹ́ wa láti fi mú bá wa ní ayé ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ti tì lọ anábì ni wa Ramadan ila Ramadan inú àdéhìsì tàbí ọ̀rẹ́ rọ tí ma Muslim gbà wá anábì ni àwẹ̀ kan sí kejì mukaffiratun lima bainahunna ọlọ́run fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni ọlọ́run mọ́sá pẹ̀ ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀. nínú àkọọ́lẹ̀ mi ànábi ni ní gbogbo òru kọ̀ọ̀kan nínú ààwẹ̀ inna lillahi ọ̀tàkà lọ́lọ́run máa bọ́ okùn èèyàn tìyàntìyàn nínú iná tí ó máa sún ọdọ máa àlùjánnà ọlọ́run àti àwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́run mọ́sá lo àsìkò yìí mọ́sá lo fún wa kó o fi sọ wá dolórí rẹ kó o fi sọdọ̀ wá di ẹni tí yóò sún mọ́ ọ kó o bọ́kùn wa kó o nínú iná kóso àdùnmọ̀ aljanna bi rahmatika ya arhamar rahimin léni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run a tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ tá à ń bá lọ nípa àdáàbò sọ́wọ́m àdáàbò síyàm àwọn ẹ̀kọ́ tí ó ní bá ṣe pẹ̀lú ààwẹ̀ níbi tí a ti mú léni òun náà ni pé nítorí bí àwùjọ ṣe bàjẹ́ tó nípa lọ́n sọ fún ẹnu al-Qur'anul ọlọ́ba ní dhahara fasadu fil barri ọlọ́ba ní ìbàjẹ́ ó ti gbòde ó ti gbajúmọ̀ bó ṣe wà lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ló wà ní orí omi àwùjọ wa yìí ìbàjẹ́ gbajúmọ̀ púpọ̀ níbẹ̀ gbogbo ẹni tó bá gbà wẹ̀ tí ò bá fi ìpayà ọlọ́run bá subhanahu wa tí ò bá fi gbà ó lè má lẹ́sàn àwẹ̀ gan níwájú ọlọ́run àwẹ̀ ó ti di àwọ̀ aláàbọ̀ ara torí ẹ̀ ló fi jẹ́ kíbi tá a òun náà ni pé ẹni tó ń gbà wẹ̀ nínú ta gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni ìṣìnàbò màhíó bẹ́tò thawaba ààwẹ̀ iṣẹ́ tó lóore púpọ̀ níwájú ọlọ́run a gbọ́dọ̀ wá jìnnà sí gbogbo tó bá lè ba ẹ̀san yẹn jẹ́ ìyẹn lè gbà lérò pẹ̀lú ishtinab ma yuhbitu thawaba siyam jíjìnnà sí tó lè ba ẹ̀san àwẹ̀ jẹ́ nínú tó lè ba ẹ̀san àwẹ̀ jẹ́ òun náà ni ọ̀rọ̀ sọkúsọ òun náà ni ìwòkúwò òun náà ni èròkérò anabi wa sallallahu alayhi wa sallam anabi ni man lam yada qawla zoro والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أقول لهم بلدو من بخاري بكنا لدو إمام أبو داود أنا بلين تبوا عن نواوي tí o bá fi ọ̀rọ̀ rọ́lẹ̀ ó sọ lọ́jà ni tí o fọ̀rọ̀ rọ́lẹ̀ ń di ọjà rẹ̀ ó sọ ẹni tó tiẹ̀ lóun ń ṣàwàdà ni tí o fi ọ̀rọ̀ rọ́lẹ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ní la yajuzu al-kadhib fi jiddin wala hazb èèyàn ń ṣàwàdà ni èèyàn ṣàwàdà ni kò èèyàn ṣàwẹ́wà àbó tiẹ̀ gbálérò gan èèyàn gbọ́dọ̀. ní pàtàkì lọ́tí yẹn bá tún wá pa nínú àwẹ̀ anábìlẹ̀ tó bá parọ́ nínú àwẹ̀ tí ò fọ̀rọ̀ rọ́lẹ̀ wọlé amalabi bákan náà tí ò fi ìṣe sí rátiràti tí ò fi kalẹ̀ àlè níyàn tẹ́lẹ̀ ni kò kó òní dẹ ọtí mímu tẹ́lẹ̀ ni kò fílẹ̀ àbí ìṣe irọ́ kan ní í ṣe tẹ́lẹ̀ ni tí ò pátì wàlìjàhàl àti gbogbo òṣèṣì tó jẹ́ ìṣẹ̀ṣẹ̀ aláìmọ̀kan àwọn afọ onímẹ̀sìn wọ́n ní tá à ń pè ní àìmọ̀kan òun ní kullama khalafa al-hukma al-islami gbogbo tó bá ti yàtọ̀ sí ìlànà tọ́lọ́wọ́ bá àtànábì gbé kalẹ̀ ìṣesí àìmọ̀kan nìyẹn kódà kó jẹ́ pé lọ́dọ̀ àfa àlàtí ló ṣèṣì náà anábìlẹ̀ tí ò bá yapa irú àwọn àṣìṣe báyìí á ọlọ́run bùkátà sí àìjà ìmọ̀ rẹ̀ ẹ la fi sọ nínú ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ àkọ́ pé àwọn tí máa ń bá àwẹ̀ jẹ́ jẹ́ pé ọlọ́run ọba nìkan ni ó mọ̀ pé ní ò láwẹ̀ mọ́ tẹ́ni tó jẹ́ pé ó láwẹ̀ gan-an mọ̀ pé ẹ̀san àwẹ̀ òun ti bàjẹ́ gbọdẹgba nínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé ǹjẹ́ bíbàjẹ́ eléyìí ǹjẹ́ bíbàjẹ́ tó bùkátà pé kọ́ lọ sàn tán ní rárá kò sákọọ́lẹ̀ fẹlẹ́ yìí ǹjẹ́ bùkátà pé ọ̀dà kọfẹ̀ kan lọ́mọ jẹun ni kò sákọọ́lẹ̀ fún eléyìí ṣùgbọ́n àmọ́ pé ẹ̀san àwẹ̀ rẹ̀ yóò la àyè níwájú ọlọ́run tẹ̀sán yóò bá lọ pátápátá torí àlànà bí wa Muhammad sallallahu alayhi wa tó ń kálukú yín bá ti yá ń gbà àwẹ̀ lóòjọ́ ọjọ́ tó bá ń gbà àwẹ̀ anabi fala yaskhab kó má pariwo ẹ̀sìn rìn anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń júwèé ṣiṣẹ́ anabi wọ́n ní wàlá sọ̀kọ́ọ̀bẹ̀n fil aswak anabi kì í sẹ́ńtì máa ń kébò sí láàrin ọjà ee ta ni lọ ẹ dúró ẹ ṣe ìbò sí ẹ̀sìn rìn anabi ní ìgbọ̀dọ̀ ṣe nú àwẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n rí balẹ̀ ara lára rẹ̀ kó gbà àwẹ̀ anabi wàlá yajhal bákan náà kó mọ̀ wà ìmọ̀ kan kọ́mọ sọ̀rọ̀ ìmọ̀ kan ànábì ní fa ìṣàtàmàwò ahad tẹ́nì kankan bá wa ń bù àwòkọ̀ ọ̀tàlàwò tàbó tiẹ̀ fẹ́ bá àjà ànífàlẹ̀ yakọ̀ ẹnì sọ ìmọ̀ kó yà máa fi hàn pé kọ́mọ sọ́fẹ́ni bẹ́ẹ̀ pé èmi ń gbà àwẹ̀ èmi ń gbà àwẹ̀ ó túmọ̀ sí pé àwẹ̀ ní tí ó jẹ́ kí ẹ̀san rẹ̀ kó kún kẹ́kẹ́ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà nígbà téèyàn bá jìnnà sí gbogbo pálapàla tọ́lọ́ ọba òfẹ́ ká ṣe kódà káwé ó tó dé nínú àwẹ̀ ọ̀ràn yàrá tún ni a tún gbọ́dọ̀ jìnnà sí i nínú àwọn tí ẹ̀kọ́ tá a tún gbọ́dọ̀ mú dání nínú àwẹ̀ ni pé oṣù àwẹ̀ má dáa púpọ̀ lóṣù téèyàn fi tọrẹ o bó jẹ́ pé kò sígbà tá a tọrẹ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ò ní í gbà lọ́wọ́ wa ọlọ́ni wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah ọlọ́ni yunfiqu dhu sa'atin min sa'ati ọlọ́ni gbogbo ń ẹ bá ná síwájú ọlọ́run ọlọ́ni ẹ bá níwájú ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man yassara ala mu'sirin yassara allahu alayhi fi dunya wal akhirah àni dúdú ẹni tara bá ń ni ẹni tó bá mú dẹkùn bá dúdú ẹni tara ń ni láyé àtàlùkìyàmà ọlọ́run mú dẹkùn bá rú ẹni bẹ́ẹ̀ àsìkéyàn ọmọ tọrẹ nínú dúkìá tó lọ ń fún yàn ntọ́ ma dáa pọ̀ nínú nínú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anas bin malik ó wa in kana ar la yuslimu ala ma rọjá àmà yòóté rasulu sallallahu alayhi wa sallam ní ẹlòmíín gba islam látara pé anabi wa muhammad ẹni tí fúnni tí kì í wẹ̀yìn ni islam tó wá gbà yìí láti mìíràn kan pé anabi ò fún ní nǹkan nínú àkọọ́lẹ̀ mi jábìrì bin abdullah ó ní ma su'ila rasulullah sallallahu alayhi wa sallam faqala la wọn ò béèrè nǹkan ayé lọ́wọ́ anabi muhammad rí ambos bọ́sì nǹkan ọ̀run kánabi ni ò sí ó ní kọ́dà tí ò bá sí ńlẹ̀ ànábì ò tún wá máa ṣe ìpalẹ̀ mọ́ ẹjọ́ tí ó wà ńlẹ̀ tí ó pe ẹni tó béèrè nǹkan yẹn tí ó fún un níbo ni ìṣesí wà láàrin àwa mùsùlùmí mọ́lẹ́ ni ilé ìṣesí islam tó dáa púpọ̀ ni tó bá tún wá dinú ààwẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àtún wá máa lékún ní ìṣesí yìí òun náà láti ń tẹ̀lé àti gbọ́dọ̀ lékún ní ìṣesí ìtọrẹ àánú nísòsí ìsàánú àwọn tó kù díẹ̀ káàtó fún abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ imam bukhari oníkàánà nàbí sallallahu alayhi wa sallam ajwadan nas wọ́n lànà bí wa Muhammad tẹ̀rí yẹn ajwadan nas oníkọ̀sẹ́ntọ́ tọrẹ tó ànábì inú gbogbo ẹ̀ dápátá oní wàkàánà ajwadu ma yakunu fi Ramadan oní ìgbà tánàbí sallallahu alayhi wa sallam tó tún wá tọrẹ jù òun náà ní nínú àwẹ̀ ó túmọ̀ sí pé ọrẹ tíyàn bá tún ta nínú àwẹ̀ fáwọn aláìní ọrẹ yìí mà tún rí ibi dé sí níwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala púpọ̀ ẹ̀kọ́ kan wà ń bẹ́ẹ̀ bí tó jẹ́ pé a gbọ́dọ̀ pẹ̀rẹ̀ wọn alákìíṣẹ́ o náà ni àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ ń lọ́dọ̀ anabi wa muhammad ta ni jala yìí nìkan anabi anabi sallallahu alaihi wasallam oní laysal miskin alladhi taruddu olókùnmá aw luqmatan aw tamra aw tamratan anabi lala yìí ní kọ́lẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ti fún ní dàbínù kan àbí méjì àbí tẹ́ fún lókèlè oúnjẹ kan àbí méjì tí bùkátà rẹ̀ ti bí ya anabi lala yìí ní kọ́ anabi innamal miskin ẹni tí ń jala yìí ní alẹ́dí la yẹ́jìdò gínà yògùnì kò ní nǹkan èlò kò ní nǹkan tí ó múṣayé wọ́wọ́ yàtọ̀ afaf tó ń ti bẹ́ẹ̀ náà yóò tún wá lámójúkò ẹ̀ ní ìmọ̀lára rẹ̀ àṣé àwọn tí à ń fún wọn náírà tá à ń fún tẹ́ náírà yẹn nígbà tí wọ́n bá gbàjọ lọ́wọ́ ogún èèyàn lọ́wọ́ ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ pé àwọn náà ti dolówó anábìrin àwọn yẹn kọ́ ni aláìní o aláìní náà ni ẹ tó jẹ́ pé ẹ̀yin náà mọ̀ ẹ lè jọ máa kírun ẹ lè jọ máa ẹ kọ́dà ẹ lè jẹ́jọ́ landlord iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n aṣọ ìsìn tó ti rán lé yẹn náà yóò tún gbé e sọ́run yóò tún dàbí ẹni pé bóyá kù síbì kan ọ̀rọ̀ ẹni báyìí àwa náà ká fojúlẹ̀ ká mọ̀ wọn ká lè ní ẹ̀san gbogbo sọ́dàkọ̀ tá à ṣe níwájú ọlọ́run subhanahu wa ta'ala bákan náà oṣù ramadan oṣù alukur'an mani oṣù alukur'an mo dàgbé kò sígbà tí ó yẹ kí mùsùlùmí ó ka alukur'an gbólóhùn kur'an gan nínú èdè ẹ̀rí pé ẹ̀rí pé ọ̀rọ̀ má dáa kọ́ra à kọ̀ jáde kó mbẹ́ hmm. so kíka nǹkan náà ní alukur'an níta dodo máa ka láti gbà dégbà ni kíka rẹ̀ wá ní nínú Ramadan ó tún ṣe pàtàkì púpọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu wọn wà kánà ajwada ma yakunu rasulillahi sallallahu alayhi wa sallam hina yalqaw Jibril ìgbà táwọn ibi tí wọn máa ń tọrẹ jù nínú Ramadan òun náà nígbà tí jibril bá wà bá wọn tó pé jibril nínú ramadan àmọ́ wà bá anabi wa muhammad yudarisu al-Qur'an hmm. tóun àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ al-Qur'an láàrin ara wọn. Hmm. ó tún wá sí pé oṣù ramadan oṣù al-Qur'an ni oṣù tó àfi lékún ni lọ́wọ́ pé arínú àwọn ẹni rẹ tí wọ́n ti ṣáájú lọ tó yẹ pé ọjọ́ mẹ́ta wọ́n parí al-Qur'an hmm. wọn ọjọ́ méje wọ́n fi parí al àrínú wọn ọjọ́ mẹ́wàá wọ́n fi parí alukur'an káwa náà gbìyànjú wà má tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah ọlọ́run dákun má ṣe lé ilẹ̀ ọ̀kan tó kù tá a ṣe ṣùgbọ́n ìkan náà là á ṣe tá a fi ní ṣe mí mọ́ ẹ̀jẹ̀ wá gbìyànjú kásẹ̀ lé iná kọ́dà هذا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خير mẹ́m àmàdúpẹ́ o kọ́lọ́n kó tún sọ yín lẹ́sàn dáadáa fún eléyìí tẹ́ ṣe òun náà láti gbọ́ yìí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ á lo àǹfààní tọ́lọ́ ń fún wa pósù yìí bá wa láyé kódà torí pa bẹ̀rẹ̀ oṣù náà kò mọ̀ dá wa lójú pa parí ẹ̀ mélòó mélòó ẹni tó bẹ̀rẹ̀ ṣe olóore tọ́lọ́run ò jẹ́ kí wọ́n yọrí ẹ̀ nípa àti rí kínní àríkejì àríkẹta kò sáfọ̀ọ́fà àmì kò sì dá lójú fún wa pé a parí twenty nine àbí thirty tó kù ọwọ́ àǹfààní tá a wá ní káfi lékúnnú ṣe dáadáa ni o ẹ jẹ́ á Facebook tì báyìí o káfi Twitter alẹ̀ báyìí ẹ jẹ́ mo ti ka kuraani kí n tún wo twitter díẹ̀ kí n wo facebook díẹ̀ ẹ jẹ́ àfà wọn yẹn lẹ̀ báyìí náà. àìsí fi lúdò náà. ká má fi gbogbo àwọn nǹkan tá a rò géèmù orí fóònù gan ká má fi tẹ́tẹ́ náà àwọn tá a ti sanwó ẹ̀ táwọn wò nú afẹ́fẹ́ kápá gbogbo àwọn nǹkan yìí ti lóṣù kan náà ni kọ́lọ̀ ń kó gba ìgbìyànjú wa lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìyànjú ètò tá a ti ń gbọ́ látàárọ̀ náà ni ilmu nurun ètò yìí yóò mọ̀ dé sí ti gbọ́ wa gẹ́gẹ́ bí a ṣe ń sọ ní orí ìkànnì tá a ti ń gbọ́ yìí títí tóṣù Ramadan yìí tí ó fi kẹsọ̀ gbòdò tí ó fi mọ́ ọ lọ tọ́lọ́mbà tún ṣọ́ ata tún pàdé ní ọjọ́ tó ń bọ̀ àtúnlé ìjọ pàdé náà àwọn tí ó gbé ètò náà kalẹ̀ tí wọ́n ṣe onígbàwọ́ ẹ̀ òun náà ni àjọ kan tí a mọ̀ sí markazu kọlibu selim tí wọ́n kalẹ̀ sí jọǹkú ní ìbàdàn bí kọlọmba kó bá san àwọn náà ní ẹ̀san olóore a fi nọ́mbà síta bóyá lọ́la pẹ̀lú àna ọlọ́run tẹ́ fi máa béèrè béèrè àbí tẹ́tẹ̀ fi wa nímọ̀ràn lórí ètò yìí kọ́lọ́n kó ṣọ́ ẹnìkan kan wa kó gbà ní ìjọsìn fún wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.